pẹ̀lú àṣẹ àti àtìlẹ́yìn kábíyèsí aláyélúwà is imperial majesty ọ̀ọ̀ni adéyẹyẹ ẹni tògúnwùsì ọ̀jọ́jà kejì the Ọọ̀ni of ife. ìgbìmọ̀ àpapọ̀ yorùbá lágbàáyé yorùbá council of youth worldwide àti yorùbá council of women worldwide ńlá fífi tìfẹ́tìfẹ́ pé gbogbo ọmọ káàró òjire àgbálẹ̀ yorùbá síbi ayẹyẹ third world ọmọlúwàbí day festival and award àkòrí ìṣọ̀kan yorùbá twenty twenty one ní saturday first of may twenty twenty one ní àfihàn nílé Ifẹ̀ ní déédéé aago méjìlá ọ̀sán. mo kí ọkùnrin àyájọ́ ọjọ́ ọmọlúàbí ní ọjọ́ kìíní oṣù karùn-ún ní ọdún tí a wà yìí ọdún 2021 ní agbára ọlọ́run lódùmarè ilẹ̀ oòdùà gbé gbogbo wa o oòdùà á gbé wa o rọ̀ gbogbo wa náà pé kí a má gbàgbé ọjọ́ náà pé àyájọ́ ọjọ́ náà fún ìlọsíwájú àwọn ọmọ káàárọ̀ oòjíire lọ́gbára ọlọ́run lódùmarè àti ẹ̀sìn ìdálẹ̀ ilẹ̀ káàárọ̀ oòjíire ọ̀nà àtúbọ̀ máa là fún wa o ká túyáyá ká túyàyà kí a dẹ̀ fi gbogbo òfin tí ìjọba fi lọ́lẹ̀ nípa àìsàn kòrónà tá a bá ń bọ̀ kí gbogbo wa kí a ṣe gbogbo nǹkan tí ó tọ́ àti gbogbo nǹkan tí ó yẹ ọlọ́run lódùmarè àdúró o. royal father of the day kábíyèsí aláyélúwà ọba dr ọláyíwọlá lámìdí adéyẹmí kẹta aláàfin ọ̀fọ̀yọ́ àlejò pàtàkì vice president professor yemi ọ̀sínbàjò san gcon speaker house of rep right honourable fẹ́mi gbàjàbíàmílà àti gómìnà yàyà bello gómìnà pínlẹ̀ kogi ààrẹ atúnlùṣe olùgbàlejò àgbà ìsẹ́sẹ́lẹ́nsì alhaji gbẹ̀gà oyetola gómìnà pínlẹ̀ ọ̀ṣun olùgbàlejò ọjọ́ náà ni ààrẹ barrister ọládọ̀tun hasan ààrẹ ọ̀dọ́ ọ̀dùà lágbàáyé king dr saheed òṣùpá lórí ọjọ́ náà fún àlàyé ẹ pé zero seven zero five four nine four nine four nine five.